بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تسواج النوترة وقطر الندى وبل الصبا فجتي أقوى جمال الدين عبد الله يوسف بن هشام الأنصاري rahmatullahi alayhi ibi tí a dé lónìí òun lápẹ ní báàbù tàwàbíà báàbù tàwàbíà àtàwàbíà ọjọ́ jámù fún tàbíọ̀n tàbá ní tàbíọ̀n jámù rẹ̀ ní kíni ọ tàwàbíọ̀n tàbíọ̀n ni olùtẹ̀lé olùtẹ̀lé tọ́wọ́ látara tẹ̀bíà tẹ̀bíà يتبع تبعا تابع متبوع اتبع لا تتبع تابع دمر واجك نيو توابع àwọn tàwábí ọ̀hún tàwá ní márùn ni wọ́n قال المؤلف رحمه الله kílórí يتبع ما قبله في إعرابه خمسة ó ní àwọn márùn kan bẹ̀ẹ́ ó ṣe pé ọmọ àtẹ̀lé ohun tó bá ṣáájú rẹ̀ nínú ìráàbù rẹ̀ àwọn márùn láwọn nǹkan alákọ̀ọ́kọ́ ni kí ni anáàtù anáàtù anáàtù anáàtù làkọ́kọ́. sọ tàókìdù ní kejì átùfù lìbàyánì ní kẹta ìkẹrin òun ni átùfù nẹ́sàkì ẹlẹ́ẹ̀karùn-ún òun ni àlùbádàlù àti rí bẹ́ẹ̀ àwọn márààrún ni ẹ̀ ọ̀ eléyìí wọ́n kàn pín méjì ní asùn lásán là máa ń pè ó ti yé wọ́n tó gbà lérò náà ní àlàásùn ṣùgbọ́n rẹ̀ méjì ni wọ́n. sọ alákọ̀ọ́kọ́ ta wá pè ní ànáàtú ìtumọ̀ míì tẹ́tú lè tú náà ní kẹfẹ́ ní àsífàtù sí pátú wọn náà wọ́n pè ní náàtù níjọba bá rí náà pé sí pátú wà mọ̀ òṣù òun náà ni náàtù ọmọ ní ọ̀hún sọ́díé wọ́n darẹ̀ náàtù òun náà ni sí pátú sí pátú òun náà ni náàtù. وهو التابع المشتق أو المؤول به مبين لفظ متبوعه قل لي مدنك النعت هون التابع قل تلي المشتق أنا أقول من سلاي الجامد والمشتق فهم المشتق هو اللي تعالي يعني نورمي ما يجوني نورمي ìwọ̀n tẹ́ bá pé náàtù yẹn ẹ gbọ́dọ̀ yọ ọ́nú ọ̀rọ̀ kan ni awìlì mọ́ awẹ́lì àbí wọn tẹ́ lè ṣe tàwíìlù rẹ̀ bíi pé yọ nínú ọ̀rọ̀ àlìmọ̀ bá yínú lè láfóòsì mọ̀tìbọ̀ èyí tí ó ṣàlàyé gbólóhùn tó tẹ̀lé ó ní wọ́n fá ìdọ̀tòfò àǹfààní rẹ̀ ó lè jẹ́ láti sàǹkan àbí láti ṣàlàyé àbí kó sì jẹ́yìn àbí èbú àwùtàrọ̀ fúnmù àbí sísànú àwùtàwù kí àbí ìfìkanrinlẹ̀ wàyẹ́ ti bá wọn. wàyẹ́ ti bá wọn mọ̀nà àwọn òtàwù fi wá ìdìmìn àwùjù ìrọ̀ bí. ó ní sẹ́rí náàtù yìí yóò máa tẹ̀lé ohun tá a fi ròyìn wọ́n jọ gbàmárìsà. wọ́n tún gbọ́dọ̀ gbà nẹ́kẹ́rà. ثم إن رفع ضميرا مستترا تبع في واحد من التكبير والتأنيث والتأنيث ó ní tó bá tó ajá sí pé ó fún dọ̀míru mùsùlùmí mìíràn fún yóò tún tẹ̀lé kan nínú ọyọ́kùnrin ni ọ àgbọ́bìnrin ni wàwáhìdín mínal ìfọ̀rọ̀dì ẹ̀ wàwáhìdín mínal ìfọ̀rọ̀dì so àti kan nínú ọyáyọ̀ kan ni wọ́n fari àìhì àtàwọn ẹka tí ẹyọ kan náà tún ní méjì. wà ilà fọwọ́ kàlífẹ́ẹ̀lì. wọ́n ní bẹ́ẹ̀ kọ́ bí fíìlì ni ọ̀bá rí. wàlásánú já àní ọjùlún kòkòrúndún gilmáàlùhù. ó lè tọ́jú èyí tó dáa jù òun ni kéèyàn sọ lápẹẹrẹ pé já àní rọ́júlún mm. kòrúndún gilmáàlùhù súnmọ̀ kọ́rìndún súnmọ̀ kọ́rìndún ẹ̀ wọ́n ní bó ti wáyé gbogbo ẹ̀ lálẹ́ wí mo lè ní já àní ìrọ́jò lọ́nà kọ́rìndún gìlìmọ́nù àdíkọ̀ ọdún gìlìmọ́nù kọ́rìndún náà gìlìmọ́nù gbogbo ẹ̀ pátá làbíà gbogbo náà sí fana ẹ̀wọ̀n jẹ́ ẹ̀wọ̀ yẹ́sùn dárún wọ̀yẹ̀júùsù dárún فيجوز قطع الصفة المعلوم موصوفها حقيقة أو ادعاء ìdíà ó ní ó sì tún lẹ́tọ̀ ká gé sífà tàbá ti mọ̀ ìgbèkó gígé sífà al-ma'lum ìròyìn ẹni tá a mọ̀ a lè gé sífà yẹn kó tó tó mọ̀ oṣù wà wọn tá a fi ń ròyìn yẹn àkíkọ́ tá ń tẹ́ tẹ̀lé gé fún bẹ́ àwọn ìdíà pé pé wọ́n gẹ̀ẹ́kọ́ mẹ́rin lẹ́sí nígbà míì tí wọ́n máa ń wí sahil wọ́n bá ní sahil ẹ̀sìn náà wọ́n ń wíyàn ohun ẹ̀sìn dẹ̀ ni wọ́n wà dájú mọ̀ pé kọ̀sẹ́lò míì tó ní ohun yẹn jẹ́ sí lọ wọ́n bá wọ́n bá kú sahil ìròyìn lọ́dọ̀ ẹ̀kọ́ jẹ́ kẹsì ọyẹ kí wọ́n sọ pé ìsọ̀ọ́nú sahil o ọyẹ kí wọ́n fi ròyìn ẹni tí wọ́n bá ń pè sahil ẹ̀sìn ni wọ́n bá rí àwọn kan nínú ẹ̀dọ́ lórí pé ìròyìn ni wọ́n sẹ́kùn nígbà tá a bá ti mọ sí kan àwọn ìdí àbí kápá pè mọ́ra rẹ̀ pé wọ́n jọra wọn rọ́fà ń bìtìtìdí rí húwà pẹ̀lú pé ọgbà rọ́ fún pẹ̀lú kágbà pé húwà bẹ ní abẹ́rẹ̀ wọ́n nẹ́sìbán bìtìtìdí rí àní àdáṣù so àbí káfí fún nẹ́sìbá pẹ̀lú káfí máa gbà pé àní ìbẹ nínú rẹ̀ Awu azumu. Àbí kéèyàn gbà sí azumu ń bẹnu rẹ̀. Awu arham. Àbí mọ̀ ń sànú ó wà nínú rẹ̀. So almuhim, afáàkàn ìgbìyìn lọ jìnà ni, látù, kò lásọ ohun tí àfáà yẹn wí, òun ni pé látù yẹn o, yóò máa tẹ̀lé mọ̀ ní ọ̀hún tù rẹ̀. Ìjọ́ kan báyẹ̀ ti dá mi lóhun látù o, ẹ má gbàgbé o. Hmm ẹ̀fẹ́ ti dá mi lóhùn náàtù ìjọ sàrá ẹ̀ so àpẹẹrẹ náàtù jẹ́ àpẹẹrẹ ọ̀sán pé já àtàwálébú alìmọ̀ṣíkẹ̀hìdù alìmọ̀ṣíkẹ̀hìdù ẹ̀tìrí bẹ́ẹ̀ jáà tọ̀lẹ̀bú alìkíní ọ jáà ẹ̀tùmọ̀ pé fún ìlú mọ́sí dàbẹ́ ẹ̀kọ́ tọ́lẹ̀bú nǹkan kí lẹ́pẹ́ kọ rẹ̀ à ẹ̀pẹ́ ní fáìlì òun náà sì ni mà ní ó tẹ́ gbà á ẹ̀sọ̀ pé fáìlì ọdún sì máa fọ́ tàbí kẹ́kọ́ sọ pé mà ní ó tẹ́ gbà bẹ́ẹ̀ sí nìyẹn ẹ wá sọ pé wàhúwà fáìlì ọ̀rọ̀fọ́ wọn alìmọ̀ṣẹ́ ìdọ̀ wà jẹ́ kí ni náà ẹ̀tù á pé òun náà ní kí ni marufọ́ káàbí àwọn lè mọ̀ ní òun náà ní òun ní jẹ́ náàtù ẹ lè pè ní náàtù àti kẹpẹ ní tábí òun lè mọ̀ ní òun tì ni lọ́wọ́ kẹ́ẹ̀díngbọ́n mi ẹ sọ pé náàtù marufọ́ àìlàmọ̀tọ̀rọ̀ àdọ́mọ̀tù òun lòun náà tọ́ nítorí pẹ̀lú tọ́líbù ọjọ́ mọ́ ni wọ́n tù rẹ̀ àwa dó lórí eléyàn nìkan a fún wa pé wọ́n jọ jọkùnrin wọ́n jọ jóbìnrin wọ́n jọ lálẹ́fọ̀lá wọn ò ní jọ lálẹ́fọ̀lá ààrẹ ni tó lè ẹjẹ́ a máa lo yìí náà lọ láti gbogbo kìíní yẹn ẹyẹ bá ń sọ tọ́líbù tóbìnrin àtọ̀líbátú àlèmọ̀jìkẹ̀hídátú ẹni tí wọ́n jọ lálùkù làwọn jọ jábọ̀ hmm. bóyá báyìí ní ìsìnkú wọn fẹ́ kí wọ́n sọ ọ́ di nìkra ẹni mọ̀ gbólóhùn yẹn náà ni bóyá tó ní lálùkù làwọn yá jáà tọ́lébọ́nà mọ̀jìdẹ́hìdùn ayẹ̀ ní lálùkù làwọn ah a ní wọ́n jọ rí bákan náà ayẹ̀ tún sọ dòmìnir bẹ́ẹ̀ náà jáà tọ́lébọ́nà mọ̀jìdẹ́hìdàtùn a ti parí gbogbo ọ̀rọ̀ fún gbogbo ọ̀nà tó lè gbà wá nìyí àwa fẹ́ bọ́ sí di next bàbá yìí pẹ̀lú pé tọ́lìbù yìí náà lára yìí fò àwa chíǹjì bíbà yìí sí àtìrọ́mútù àtìrọ́mútù kí náà wá nìyẹn náà máa jẹ́ àkọ́yá àtìrọ́mútù eléyìí ni ẹ̀kọ́kọ́ sí bá a fi ń ṣe yẹn àtìrọ́mútù máa ń sóò àtìrọ́mútù tọ́lì. Ah. Ah. wọ́n máa lè mú yín sẹ́wọ̀n tó tọ́ ó tó wálífọ̀ láàmú lọ ẹmí sí ẹgbẹ́ ìmájẹ̀ ń lò mọ́ lè rọ́fẹ́jọ́ yín sùn tàbà ọmọ àrógò ah, lónìí ẹlẹ́dàá mi màsánù mi ẹ̀dàkọ̀ ẹ̀dà mi ló ń jèrè ẹ̀yà àjọ. ọ̀lìbà àlèmòjì ẹ̀hìdà ẹ̀dì rẹ̀ ẹ̀sì rọ́pẹ̀ lè ní ọ̀fọ̀rún làbí ẹ̀bẹ̀fọ̀ ẹ̀sì pè ní maniọ́s ọ̀fọ̀rún lòmbíhì ọ̀nṣóòbò wà aláàmọ̀tò nẹ́sìbìhì ọ̀fẹ́ta ẹ̀sọ̀ pé àlèmòjì ẹ̀hìdà ẹ̀fẹ̀ yẹn náà ni ẹ̀fẹ̀ ní kí ni káàdì ọ̀hún lè maniọ́s àbí kẹ́ẹ̀pẹ̀ ní náà sù ẹ̀hẹ̀ ẹ̀wà sọ pé mọ̀nṣóòbò alamọ́tò násìbìhì alfatihatu kèsì ìta o báyìí ní ìsìn ọyẹ jẹ́ aṣọ ọdún obìnrin ọdún sí báyìí sí báyìí torí èèyàn kọ ilé ojú ọya ọya àkọrọmú tó sọ̀líbátà alìmọ̀jìtẹ́hìdà ọya ẹwà bá ń yọ alìfọ́lámù ẹ̀yọ́ kò mi ẹlẹ́ẹ̀kẹ́ ní ẹlẹ́ẹ̀kejì yóò sì bá jù ní o ilé ní oṣù tẹ̀ bá ń orí àti mo gbọ́dọ̀ kọ́ yín bí odi ni àti rí bẹ́ẹ̀ kọ́ yín bí odi. ọ̀yà alákọ̀ọ́kọ́ àkọ́mùtò sọ́ọ́líbánná mọ̀tẹ́hìdán ọ̀yà ẹlẹ́ẹ̀kejì ńkọ́ àkọ́mùtò sọ́ọ́líbátánná mọ̀tẹ́hìdán. Báwo ni ẹ ṣe rí nìyẹn? gbogbo àwọn nǹkan tí ń jẹ́ náàtù òun lẹ ti bẹ̀rẹ̀ ó wá kùnrin kẹta wọn ni ó ní ah, támọ́ lónìí ṣọ́ọ̀tàn ẹ̀rẹ̀ kẹta àwọn ni pé afẹ́fún ni wọ́n tẹ̀lé ìsàlẹ̀ afẹ́fún ni wọ́n tẹ̀lé ìsàlẹ̀ mo wá ní sàárè inú mi dùn sí jì gbogbo ọ̀fọ̀ mo ti ṣe fún yíyọ àti jì ọ̀yá àríṣtú àríṣtú bí tọ́líbì kí ló ṣe yílẹ̀ bí tọ́líbì lè mọ̀ jẹ́ ìdí ayẹ ìjá tún sọ́dọ̀ obìnrin bí tọ́líbà sí alìmọ̀tẹ̀hídàtì ẹ̀kọ́ gbogbo ẹ̀ sínú ìwé yìí gbogbo wọn kàyẹ pátá ní ẹ̀kọ́ sínú ìwé yìí tẹ́bà kọ́ 12 twelve ló máa jẹ́ ó di é oúnjẹ lọ́gbọ́dọ̀ wà nínú ti twelve ló máa jẹ́ ọ èyí tó gba rúfà yẹn alífọ̀lá àmú tọkùnrin obìnrin òtúnjọ lálífọ̀lá àmú ọkùnrin àtobìnrin fọ́ọ̀lù àwọn eléyàn kọ́kọ́ jẹ́ èyí tó gba nẹ́sìkà náà alífọ̀lá àmú ọkùnrin gbọ́ọ̀yá obìnrin bá kàn ká èyí tí wọ́n jọ lálífọ̀lá méjèèjì wọn náà ti jẹ́ fọ́ ìjìlá lọ jẹ́ èyí tọ́jọ́ ní ọyọ ẹjẹ àti onílẹ́kà ọyọ àárẹ̀ tú àárẹ̀ tú ẹ̀sán léyìí dì báyìí àárẹ̀ tú dì kọ́ọ̀lì bí nnẹ́ ẹ̀dá mi lóhùn o kọ́ọ̀lì bí mo jẹ́ yìí ọyọ bọ́ sí ibi ẹlẹ́ẹ̀tí tó kiri àárẹ̀ tú bí kọ́ọ̀lì bá ti nnẹ́. Ah, ah! Mo jẹ́ bó sì pé lábáà yẹn ẹ̀yìn sọ rárá ẹ̀sìn mọ́ alábùfún lálìfàlà mú ti bá yé kí wúnú jẹ́ bìtọ̀ lè bá tẹ́ńnẹ́ mọ̀ṣẹ̀hí bá tẹ́ńnẹ́ wọn ò ní jọ lálìfàlà wọ́n jọ lálìfàlà wọ́n jọ jọkùnrin wọ́n jọ jóbìnrin ohun tí wọ́n ń pè ní pátá àtìmọ̀ ni wọ́n pè ní ẹ̀yà báyìí ẹ̀ǹtẹ́kìlélá àtàwọ̀fíì àtàwọ̀fíì gbogbo méjèèjì láyẹ̀ mọ́ fẹ́ bá ní ìwé rẹ̀ o gbọ́dọ̀ kọ̀kọ́ púpọ̀ tó àtàlọ́kìd dáhùn fún náà fa wàhúwà àtàlọ́kìd wàhúwà ìmà làbíyún náà ó ní àtàlọ́kìd ó lè jẹ́ gbólóhùn lẹ́ máa àkádà lẹ́ máa ṣe repetition rẹ̀ repetition tẹ́ sí yẹn dìláìlà àtàlọ́kìd ẹ̀ ń kí sámọ́rọ̀ yẹn nìyẹn èyí tí mo fojú kẹ́nu síra ẹni gbígbà dáa ni ọ máa dọ́gbọ́ fi ah oh, ti nígbàgbé ni yóò já àárín ibi gangan ó mọ̀ pé mo ti lo tíra yìí rí nóòtì tí wọ́n kọ fún wa ń jọyàn nìyí òfin ọmọ níwèé o ṣùgbọ́n ọ̀dọ̀ wọn máa di nǹkan mọ́lẹ̀ mẹ́jẹ díẹ̀ ó wá padà dá sínú nóòtì ẹ̀hún tó bá kọ sínú o ó ní wọ́n ta òkì ìdú ìyẹn fẹ́ ta òkì ìdú méjì ni aníláfúnfí àbíbẹ̀ẹ̀kọ́ aníláfúnfí yóò a sì ní màánà wíjù ní láfúsí làwọn adébẹ̀ ó ní àkàkà àkàkà iná máa láàfààlà hàn kàkàáyí ìdá àìjà bí tó ní síláàkì ó ní àkàkà àkàkà ẹ̀fí sísẹ̀ tó ṣe ẹ̀ta òkè ìdùnnú ọmọ ọ̀yá rẹ̀ ọmọ ọ̀yá rẹ̀ ọdọ̀wọ́ rẹ̀ dúnrin mọ́ iná mọ́lá àká àláhù adájọ́ ẹni tí ò bá lọ́mọ ìyá ka sáàyìn ìlàlẹ̀ ha ìjà nígbàjẹ́ ẹni tí ń lọ sójú ogun gbígbá èrè ń sì láàfin tí ò ní nǹkan ẹjà láti kọ́ nínú àrúdò ṣùgbọ́n ẹ̀yà kankan ayáwọ̀ náà hù àtàkì àtàkì làṣíkú náà gbèsè gbèsè ó ní àtàkì àtàkì làṣíkú náà àwọn olùlépa bá ní tí wá bá ẹ gbèsè gbèsè jẹ wọ́n mọ́lẹ̀ jẹ wọ́n mọ́lẹ̀ torí gbólóhùn àkáàkà àkáàkà kàùkìdù láwùjẹ́rì àkáàkà àkáàkì àbí àkáàkì àkáàkì kàùkìdù láwùjẹ́rì gbèsè gbèsè kàùkìdù láwùjẹ́rì tàbáyú mẹ́tẹ̀ẹ̀ta ìsẹ́wọ̀n á sọ̀rọ̀ kan fún amẹ́ ọyá لا لا لا أبو حبي بطنة إنها ها أني لا لا أبوه بحبي بطنة إنها أني لا لا لا من يسوع pẹ̀lú pẹ̀tọ́ òun ní sí pàtínà ẹ̀hà tọ́rọ mi nìyẹn ní tó dáadé ọ̀rẹ́ máa sọ ọ̀nà bí òsìsọ́ yẹn dá káwọn yẹn máa máa lè káàkiri so kí ni mo fẹ́ fàyọ lọ sí ìlú láfúsí fẹ́yàn ọmọ mi gbọ́ ah. ó lè jẹ́ pẹ̀lú repetition verb ọ̀rọ̀ ìṣe bí ewé yìí tó ṣe gbèsè ẹ̀rí pé kìlọ̀ amúrò ni ọ̀kìlù láfọ́tì ó lè jẹ́ pẹ̀lú repetition now orúkọ bí ewé yìí tó ṣe àkáàkà orúkọ ni àkáàyà ọlọ́bọ́ ti rẹ̀ ó dẹ̀ lè jẹ́ repetition letter bí irú láàláàláà no ẹ̀dìgẹ́dì rẹ̀ àwọn eléyìn ọ̀lọ́ títí wọ́n ní wọ̀lẹ́ ìsàmì hù wọ̀lẹ́ ìsàmì hù dẹ́kẹ̀ẹ́dẹ́kẹ̀ wọ́n ní sọ́rí dẹ́kẹ̀ẹ́dẹ́kẹ̀ kìí sára rẹ̀ o wọ̀sọ́fàn wọ̀sọ́fàn sọ́fàn ẹ o bàbá rẹ̀ sọ wípé ìdádókẹ́sílẹ̀ ìdádókẹ́sílẹ̀ ọ̀gbù dẹ́kẹ̀ẹ́dẹ́kẹ̀ ọ̀rọ̀ fẹ́ntà ọjá alìmọ̀lẹ́kú àbí ọjá àrọ́bùkà wà alìmọ̀lẹ́kú sọ́fà àwọn yẹn sára rẹ̀ ọ̀ ọ̀sákù tí ẹ ọ̀hún mọ̀ àìnàwí jù àbí tó ṣe pẹ̀lú túmọ̀ láfi mọ̀ pé wọ́n kẹ́ pamọ́ wàhúwá wàhúwá bí nẹ́ẹ̀sì òun máa ń wá pẹ̀lú nẹ́ẹ̀sì àpẹẹrẹ lọ́fí nìyàn ọ̀wárí máànẹ́wí alìmáànẹ́wí ó ní tọba fẹ́ àkádà rẹ̀ ó lè jẹ́ bí nẹ́fí olùnẹ́fù àbí àìn mọ̀ àkẹ́rẹ́tàn àbí àìn ojú mọ̀ àkẹ́rẹ́tàn àníhá ẹnìjẹ̀ta náà ẹ̀yìn rẹ̀ ló jẹ́ ọbọ́ sí tí wọ́n bá jọ wà ní ojú kan náà ويجمعان على أفعل مع غير المفرد صفات مفرد على لو أفعل وبكل وبكل على لو كل بغير مثنى صفات مجي إن تجاو إن تجزأ بنفسه أو بعمله أكون pẹ̀lú ara rẹ̀ àbókún pẹ̀lú òṣìṣẹ́ rẹ̀ وبكلا ó lè lo kìlá وكلتا gbogbo ọ̀yọ́ lè fi ṣe tàwọn sí ìdúní o ó ti ń sìn dọ̀rọ̀ tù kìlẹ̀ ìhìmọ̀ bọ̀rọ̀mùtù tọ̀lì bẹ́ẹ̀ ní ilé yìí mà àwọn súdẹ́ǹtì méjèèjì ni mo lù náà ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ní ìsìn àmì jìjì gẹ́gẹ́ ni mo lù gẹ́gẹ́ ilé yìí mà yẹn káàkiri àìnàwì ó ti bẹ́ẹ̀ ọ̀kílísà ẹ̀nà ní kílísà. Awu ìsọ́ha òkú ìrìnmú fọ́ọ̀dí màwùkí àṣù wàtà. Màwùkí àhù, ó ní tọ́lá ti rí pé ọlẹ̀ lè lo kílísà fún, ó bá lálàá sí àkímú fàdúbọ́sáyé rẹ̀ wàtáhà jama àndẹ̀l musnad ó sì fẹ́ òun láti tí yẹn ìtumọ̀ wọ́n sì jẹ́ ẹ̀kanáà ẹyọ kanáà. wàyò bá fúnà lè rọ ní ìrìnlẹ̀ mu ákẹ́rì. a máa ń lọ fi tìtọ̀ ní ìròta kan sámọ̀ yẹn. ọ̀bí ajẹ́mà àwàjá máa. a máa ń lo ajẹ́mà àbí jàmá. wàjẹ́ ìhì máa. a tún máa ń lo jámọ̀ méjèèjì a sì ní ṣe ní ìdíkà o. Àhí àbẹ̀kìlá fi nùrùn tí. Ó fi yapa sí ohun tó fẹ̀ ní láàtú. Láyẹ̀ júùsù àǹtàtà àpọ̀ falmu àti. Ìgbà àti. Ó ní tẹ́lá sí ìtàkùn ẹ gbọ́dọ̀ wíwá òsì o tó bá sọ wípé ló ṣẹlẹ̀ rẹ́ ẹ bá sọ wípé asùdàlì máa ló owó gan dá ọ owó mà dá ọ asùdàlì máa ló nẹ́fùsùrù sẹ́tìlẹ́n owó gan gbẹ rẹ̀ dá owó dáfà. Àbíkẹ́ ìdílẹ́yìn ẹni pé gbàtà fẹ́ wí nẹ́fùsù yá àṣẹ wíwá òní bẹ́ wọ́n ní yàtọ̀ tà òsì dùn níyà kò ní sẹ̀ fi wá òsì ẹ̀láyẹ̀ jùlọ à ń tẹ̀ tààtọ́fà àlẹ̀mọ́ àkìdá wọ̀lá ayé ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ sí níkàlà ń bẹ́ ọ̀gbọ́dọ̀ wí gbólóhùn fásùn ní mọ́ lón àwa wí nẹ́fùsù máa ṣe ń wí tẹ́lifíwé nìjà rẹ̀ lé ò lè wí bí èyí o gbogbo ohun tó bàbá wí máa rí kà ní òní tó àkádà rẹ̀ já àlèmùdírú náà sòrò àìlò ìdúrù gàgà ló dé ọ̀rọ̀ pé já àmùdírú ní wọ́n ní àìlò bàbára sọ lára bẹ́ẹ̀ sọkúsọ lọ sọ ìdí ọ̀rẹ́ yá lẹ́yìntà yá lẹ́yìntà ìdàtà haúlé kó lè rọ́jà bọ́n yá lẹ́yìntà ìdàtà haúlé Ọlọ́wà sí ah, o, bá jẹ́ pé gbogbo nǹkan ọdún kan rọ́jàbò ní ọmọ àjẹ́, ní tí rọ́jàbò dáadé. Sọ ọ yẹ jẹ́ kí ti fún wa lápẹẹrẹ lórí eléyìí náà. Àtàkìd. À, ìlú èyí tí mo mú wá fún wa lẹ́ẹ̀kan náà ni, ṣùgbọ́n ẹjá ṣe eh, kìíní rẹ̀. Um, ẹja ẹja ẹjẹ nǹkan yín lápẹẹrẹ mẹ́ta ọyẹ wí hádọrọ lèmọdírú nẹfṣuhu hádọrọ lèmọdírú nẹfṣuhu. àkìrọ́mùtù ọba tún ara fẹ̀nù sí rọ́gbọ̀ ẹ̀ sí àkọrọ́mútù nàìjíríà nàìjíríà mọ̀ òsàkọ́lẹ̀ àwọn tó pass kùlíhìm àbí kùláhùn bá ti wí kùláhùn bí sálọ ni ẹ nàìjíríà kùláhùn àkọrọ́mútù nàìjíríà ẹ má kọ́nẹ́kítà sí o akàtẹ́yìn nìyẹn o àtọ́rọ́mọ́tò ànàjìhìnà kúlàhùn láti nẹ́fíkà síbi ànàjìhìn ìbúhùn la kọ́ tẹ́ǹsìn abẹ́ ìgbọ́rọ̀ ni ó ní tàùkìdì tá ń sọ̀rọ̀ rẹ̀ ìwọ̀n tẹ́ fẹ́ kẹfàmọ́ yẹn ọ̀gbọ́dọ̀ jẹ́ nẹ́kírà nígbà fẹ́ ṣe já alẹ́ já àlìmùdírù láwí eléyìí ní àkírọ́mùtù ànẹ́jìhónà àbí ànẹ́jìhínà bá tí ọlọ́run ajẹ́ ẹ̀hẹ̀ mi lè mọ̀ àkírọ́mùtù nẹ́jìhínà kúláhùn ọ ẹjẹ́ wá tó wí obìnrin àwọn obìnrin sí ó fi pé gbogbo láti kún bẹ́ẹ̀ wọ́n bá sọ wípé sàlámùtù sàlámùtú àlákọ́ọ́lé bàtáìní. Èlèta ìhìmọ̀ ẹnìkan tí ń bá mi wí. Èlèta ìhìmọ̀. Bẹ́ẹ̀ni, gbogbo ẹ̀ láti kàkẹ́ lè fi ṣe tọ̀kìtì, àbẹ́wádùn ta kàdí mo ti mú gbogbo ẹ̀ mọ́ra mo ń fàdù wá mo ń méjì wá mo ń púpọ̀ wá ìlà ọkùnrin tọ́ba jẹ́ méjì kélẹ́tà fóbìnrin tọ́ba jẹ́ méjì sàlámùtù alátọ́lébàtáyé ní ìlètáyé má ẹ̀wò mọ́sálámọ̀ sáwọn obìnrin méjèèjì gẹ́gán mọ́sálámọ̀ sí wọn ẹtíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ọyẹ já sí ọ̀rọ̀ bàálà ọkọ já àlìmọ̀dìírú àbí hádọ̀rọ̀ lè mùdírù nẹ́fùsù hádọ́rà ìtìmọ̀ pé mọ́ dìlù ẹ̀ jábọ́ sí mùdírù fáìlù àbẹ́ ẹ̀kọ́ nẹ́fùsù gẹ̀gẹ̀ la nídì ọya nẹ́fùsù hu ìrọ́bùrẹ̀ mọ́ fẹ́ ṣe fún ẹni tàùkídún ma'anawijun ma'anawijun marfu'un kọfìdélẹ̀ wàhúwà mùdọ́fù ẹni ọmọ ọmọ fún ìdílẹ̀ fúnra yìí ni ọyá wà húwà mùtọ́ fún wàlíhà mùtọ́ fìlè ọyá mo fẹ́ bọ́ sí bí àkìrọ́mùtù méjì hìnà ìgbà mo fẹ́ bọ́ sí àkìrọ́mùtù sẹ̀rẹ̀ tí mo fẹ́ fi ń lọ fáìlì ní abẹ́ kan àmẹ́jì hìn ẹ̀pẹ́ ni mo fọ́n ọ̀ ẹ̀tì mọ̀ yẹn gbogbo gbà mo fọ́n ọ̀ lò bíhì àmẹ́jì mọ̀nsóòbù wọn àlámọ́tò nẹ́sìtì sí àlìyá bẹ́ẹ̀ mọ̀ pé yà náà nínú àlámọ́tò nẹ́sìtì rẹ̀ torí jáwọn ọ̀dákàrí sálẹ̀ mi. ọ̀yá kúlì láfẹ́ ṣe báyìí àbí kúlà bá ti kò láhùn wọn sàpálẹ̀ gbogbo àwọn tó pàṣẹ kò láhùn kúlà yẹn pè ní tàùkìdùn màánàwíjọ́n kò láhùn tàùkìdùn màánàwíjọ́n kò tàòkìdù mọ̀òkìdù bó tàòkìdù mọ̀ẹ̀nẹ̀wíyù tí mọ́ sẹ wíwẹ̀ tẹ́ǹsìn ìyàtọ̀ síra wọn ọ̀nsúgbù kan lòun dé wọ́n alámọ́tò nẹ́sì ẹ̀sùn àpẹ́ fífà ni wàhúwà mọ̀dọ́ fún mú yẹn jẹ́ kí ni ọ̀bá fún ilé àwọn kẹ́ mọ̀dọ́ fún húmú tàpẹ̀ ní kò láhùn húmú yẹn wá jẹ́ mọ̀dọ́ fún ilé wọ́n yà fẹ́ bọ́ síbi eléyìí èyí ta sọ wípé alámùtù alásọ́ọ́lì bàtáìní ìlè táìhì máa alámùtù ẹ̀ ti mọ̀ àrẹ́ẹ̀kọ́ àtọ́ọ́lì aláàfin járe àrí àtọ́ọ́lì bàtáìní mọ̀jòrò àrí èsù mọ̀jòrò bí àlà èsù mọ̀jòrò bí àlà wọ́n alámùtù járe àríyá نيابة عن الكفرة لأنها لأنه مكنب نعم أو أقول كلتيهما أسمي توكيد معنوي نفس التوكيد توكيد معنوي àkàtúnì ìwọ̀n nǹkan tó ń wò mí ó sì ń ta rẹ̀ jẹ àà ó máa rí nǹkan tó ló sì ń aláhàkùn ọyá tawkid ma'nawiyyun ọwọ́ aṣọ fún mọ̀júrúurù wà láwọn tó járí ìyá lòun tó díẹ̀ wà húwà mọ́tọ́ kìrìtà ìhìmọ́ ìhìmọ́ yẹn wá jẹ́ mọ́tọ́ fìlẹ̀ وننتقل إلى الأمر الثالث التابع الثالث وهو عطف البيان àti ẹjọ́ ilé ẹjọ́ ilé hatfu bayani hatfu bayani wàhúwà. wàhúwà tabi'un muwaddishun. ó ní sẹ́rí hatfu bayani òun ni olùtẹ̀lé tí ó sàlàyé nǹkan. Àwọn mọ̀kásìsùn jámìdùn náà yóò mú àwọn wálé. Yóò àbí kó sì ṣẹ̀ṣà nǹkan yóò wá jẹ́ sùn janet orúkọ ọ̀rọ̀ gidi tí wọ́n yá láti fi kan rẹ́rùmọ́ awwal àníṣẹ́ máa wá túnmọ̀ kankan fún ọ̀yọ̀wọ́ àfikún màtìbú àhú. yóò sì dèédé ohun tí a ti tẹ̀lé. akọ̀sàmàbìláhì abu hafsin umar. àkàrẹ̀ ní akọ̀sàmàbìláhì ọ̀fọlọ́hún búra. abu hafsin bàbá hafs. wọ́n ń pè ní kíni o. torí abu hafsun yẹn áfífù bàyáàní rẹ̀ ni wọ́n mọ̀rù. ẹ̀jẹ̀ mi olùkọ́ làbẹ́ kọ́lá abu hafs umaru abu hafs yà lè mọ́ kí wá sí kan wí umaru ni wọ́n fi ń pè ní atfu bayani ìwọ̀n tá a jọyìn mọ́rọ̀ láti ṣàlàyé ohun tó wà wájú gbọ́mọ̀ tẹ́lẹ̀ ìgbà ọ̀dẹ̀ rúfà tẹ́lẹ̀ ìgbà rúfà ìrìnà ìlú ilé ìjọba ìjẹ́ ti bẹ́ẹ̀ wọ́n fi ẹ̀fẹ́ tó bá gba nẹ́sùpà rọ̀ àìsù àbá áfúsín mọ́rọ̀ bẹ́ẹ̀ ni gbọ́mí díẹ̀ díẹ̀ mọ̀rọ̀ rútù dé àbè áfúsín mú mọ́rọ̀ tẹmọ̀ fẹ́lẹ̀ yẹ ìgbà tí sọ̀rọ̀ díẹ̀ ismu láyẹ̀ ń sọrí fòdì ẹgbọ́n lẹ́ẹ̀kan sí kọ́là àbó áfúsín mú mọ́rù tó ti áfún bàyánì ní mú mọ́rù tó ti ń sin ajẹ́yìn rẹ̀ mọ́ àbó báwo yìí làmọ́ lámọ́ sọ̀rọ̀ fún bíbá ẹ̀dígẹ́sì ọwọ́ tún sọ wípé ẹ̀rọ àìtù mórí àbá hafusin ń mọ́rọ̀ mórí bàbá house ọ̀fẹ́ mọ̀ fún lélẹ̀ àléfù ní alámọ́sọ̀rọ̀ mẹ́sùlá àtẹ̀ àbá ọwọ́ ajẹ́ mọ̀tọ́filẹ̀ ń mọ́rọ̀ ìjà àtùbáyàní àtùbáyàní ikọ̀ tẹ́pẹ́ nìyẹn ẹ̀yẹ sájà sí rọ́ọ̀bù rẹ̀ lẹ́ńtì kú yẹn ẹ̀yẹ já sí kọ́ọ̀là àbó hafusin ọmọrù kọ́ọ́là ẹ ti mọ̀ fún ilé mọ́dí ni àbú ní ẹ ti kọ́hùn náà rí àwọn oúnjẹ ìgbà ní ẹ́pẹ̀ ní fáìlò àbú ẹ́pẹ̀ ní fáìlò màrùfọ́ wọn alámọ́tọ́wá fún ìwé àlìwà nìyá bàtán ánì ìdọ́mọ́tì ìyá náà wo nílẹ̀ àtìmọ́ yìí wàhúwà mọ̀dọ́ hamsu jẹ́ kí ni ọ mọ̀dọ́ fún ìléhì bàbá hafusa àfi bàbá ti hafsu hafsu jẹ́ mọ̀dọ́ fìlẹ̀ ibi tá ń lọ gẹ̀gẹ̀ ní ọrù ẹ̀fẹ̀ ní asfu bayan asfu bayan ẹ̀tún asfu náà ni màá bẹ́ẹ̀ náà ni kíyàn sọ wípé fàbọ́lítù bàbá hafsin ayáǹsùrù fàbọ́lítù mú lọ́kì àwọn ataráwò rí ẹyọ márùn fàbọ́lítù bàbá hafsin mọ́rọ̀ mo gbé ọlá fún ọdún pẹ̀lú bàbá hafsin ti ṣe ọmọ ìpètè bá fẹ́ sí rọ́bọ̀ òun náà ọ̀dọ́lìkù ẹ̀tì mọ̀ pé fílò ọ̀fà ìlò ní ààrẹ ẹ̀kọ́ àbá ẹ̀fẹ́ ní mọ̀ fún òlò mọ̀nsúbù wà alámọ́tò nọ́sì àlìfù ìyá bàtà ánìlè pátá pátì ìyá ń dẹ̀wò mínẹ̀lì àsìmọ́ yìí àlìkámsátì wà wà mọ̀dọ́fù ọ́fṣù wà jẹ́ kí ni o mọ̀dọ́fù ìlẹ́yìn ẹ yẹn ẹ pè bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ wí bí rọ̀bìtù ẹ̀yà wí rọ̀bìtù rọ̀bìtù á ní rọ̀bìtù mọ̀yọ́nú sí á àbí áfúsín ọmọrọ̀ mọ̀yọ́nú sí bàbá house of peace, ọmọ ẹ̀dọ́kùn ẹ̀yà fásitì bàyá nìyẹn ẹsẹ̀ rọ́gbọ̀ eléyàn ní màjòrúurú àbí ọ̀ ákàtẹ́ park òun ló kù báyìí òun ló kọ́ lójú tẹ́yìn máa ń gbọ́ ọkọ̀ tí dápá tù báyìí ẹ̀yọ̀ kan tẹ́ mọ̀ náà nì òun ní bí ká sọ wípé kí a máa ń so. rí. ó ní àpò nípàkì biliwa injunction tó ti pa sóbọ̀ wo àfiwáwù sópọ̀ àsopọ̀ pẹ̀lú wo àhíyà wàyí alimoto lákèlè jami. wọ́n ní sọ́kùn bàbá lo wáwù àkókò níyẹn pọ̀ nìyẹn bàbá sọ wípé já àlèmọ̀dìrú wálé òsáàzù ìbọ̀dé tó ti rẹ̀ ọ̀yá. wọ́n ní fà lè tàrí sí ibi wọ́n tààkì ibi a máa ń lo fà fún tàrí sí ibi tí kò ní sísẹ̀ ń tẹ̀lé alikomosalatu rakatu tí kò ní sísẹ̀ ń tẹ̀lé Bàbá sọ wípé, já àlèmọ̀dírú, alé ọ̀sàrì. Lẹ́yìn ìfàtàwí ẹ̀kọ̀ sẹ́ni tó túnlé mọ́. A lè sí ní tẹ̀lì kí padà lè sí pé òpin. Iná sọ́lá bá sọ òkèsè tẹ́ màá wí ìkúwé o. Ẹjú bá mọ́ sí wí ẹ̀, já àlèmọ̀dírú, alè ọ̀sàrì. Nígbà táwọn èèyàn dé báyìí gbogbo èèyàn ọmọ ilé kí kílẹ̀ ń sí ilé o. Ẹ̀dáhùn ní kílẹ̀ ń sí ilé ẹ̀sùn ní ẹ̀wà lè kéwú ọ̀yà a máa ń lò fún tẹ̀rìtìb ìtùnkẹ́ ní sísẹ̀ntẹ̀lẹ̀ wọ̀tàrọ́ọ̀kí àti kí ìgbìyàn pẹ́ mo tún sọ nísìn mo ní jẹ́ alìmòdírù tó ń malẹ̀ ọ̀pàá-mòdírù dé gbọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀dẹ̀ ni àtàfi gbogbo ọya máa ń sọ wàhátà lílọ́ọ̀yà tí wà tẹ̀dẹ̀rí èjì láàrí tẹ̀kìrì ó ní hátà a máa ń lò lílọ́ọ̀yà pín ní ẹ̀wọ́n sí wọ́n rẹ̀ pé já ẹlmùdírù hátà al-ustaz sísá ìpìlẹ̀ ọ̀yà. wà á wùlì áhàdì ṣẹ́yí yá àdì ṣẹ́yí àyì ní àṣìyá a máa ń lò fún ọ̀kan nù méjì àbáwọn kan tó pọ̀. àmùfíìdá tún bá ní ìmá ní láǹfààní lẹ́yìn tọ́lá àwọn ìtaha bí ṣíṣe lẹ́tọ̀. wà bá ń dẹnu kọ́ bá rí ṣẹ́kà àbí àbílábà lẹ́yìn làbárí ó lè ṣe ni ní àǹfààní iyèméjì àwọn ìtẹ̀síkà àbí ìdáyèméjì rẹ̀. wà á mi. tí wọ́n bá sọ yí pé ẹ̀sẹ̀ wọ̀jì àfimọ́ta áwọ̀ rúkọ̀ yàtà. kílẹ̀ mọ̀dé lè yẹ túmọ̀ bẹ́ẹ̀ ẹ̀ta ni kánú ọgbà ọmọ mi méjèèjì àwọn dà tó bí bẹ́ẹ̀ àyàwà àmìlì kọ́lá bí yìí ní báàdà hamza tí ń bàáhílà tí ń àlá àdìlmùsàwí láyé ni ó ní amú a máa ń lò láti lè sàdáyẹsẹ̀ lẹ́yìn hamza tó wọlé tó ọ̀kan náà nǹkan méjì tó dọ́gba wàlìrọ́dì àní ànìlọ́kọ́tọ́ í ìlhukum àti láti lè dẹ́sìn padà níbi mistake tó wáyé nù dájọ́. làbáàdà ìjáàbí kéṣe lẹ́yìn ìgbà tọ́rọ̀ bá ti pé lápẹẹrẹ kí n sọ wípé bí n sọ pé ló sọ pé nǹkan méjèèjì ọ̀fẹ́ ṣẹ̀ṣà ámúyàn àtẹ́sí ámú ámú kẹrí jí ọ́n lè hábì rẹ̀ hádísá tó wà máa lọ ní àbọ̀ padà àtẹ́sì àbà àmúkẹ́lù jẹun ó ti rẹ̀ tó ìyẹn fẹ́ kí èèyàn mú kan àwọn méjèèjì ọgbọgba ọwọ́ fẹ́ kí ènìyàn mú kan nínú méjèèjì ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ènìyàn lọ́kàn bẹ́ẹ̀ házà ó aibo àwọn kò sí wọn tí ń jẹ́ ìmọ́lẹ̀ ni aibo ó ní walakin àti bal ba'da nafyin wa li sarfi al-hukmi ila ma ba'daha ó ní lẹ́yìn nafyu lòun máa wá bal ba'da ijabin ó ní bálí ń tẹ̀wọ́n sì máa ń wá lẹ́yìn kí ni ìdí má pẹ̀rẹ̀ wá wọ́n wá sọ pé mọ́já àlùmọ̀díwò láàkìnílé òsáàrù gẹ́gẹ́rẹ́ mùdírù ọ̀wà àmọ́ olùkọ́lọ́wà gẹ́gẹ́rẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn iná fúyò àmọ́ fẹ́ kó ṣe pé ìdájọ́ tí ń bẹ lẹ́yìn ẹ̀lọ́pẹ́ kó ṣe ó ní bẹ́ẹ̀ mo máa lẹ́yìn bàtà bàbá ti kú ọba sọ wípé ọ̀rọ̀ fásínì lẹ̀ wọ́n sọ pé àkàlà àkàlà lè wá ládòlè ọ̀rúsá báàlì lè fúùlà ọ̀kọ́kọ́kọ́ eléyìí ọkọ̀ èyí ta wílẹ̀ kan ni pé máa já àlùmọ̀dírú làkínì lè òstáàzù mọ̀dírú ọ̀wá ní wọ́n fẹ́ sọ ní pé òstáàzù ló ṣe kí ni o ṣùgbẹ́lẹ̀ yìí wọ́n sọ kí ni èyí tó wí ń gbé eléyìí wọ́n ní akàlàlẹ̀ wà ládùn orúgbá báyìí nìkúùlà ọ̀fẹ́ ìjọ tàwọn yẹn náà ó di ọ̀fẹ́ ṣùgbọ́n wọ́n máa ń lò kan fún nẹ́fíù wọ́n máa ń lò kan fún kí ni ìjáàb ìjáàbò ni ọ̀rọ̀ dáfínrinlẹ̀ àti díẹ̀ múlẹ̀ ni wọ́n ní ìjáàb ẹ sọ pé já ẹ̀sìn mọ̀rọ̀ ọ̀bùrẹ̀ abẹ́ẹ̀kọ́ àlùwáládù fáìlù wáwù ẹ pẹ̀lú wáwù lẹ̀ àtúntò ọdí bẹ́ẹ̀ wáwù lẹ̀ àtúntò ẹ̀sìn tí àlẹ́ àbò ní sáàbẹ̀ ọ̀n lílù màtó mọ̀rùfún lòun náà ààlà wọn ní ìbàdàn. بالحكم بلا واسطة وهو ستة ó ní òun náà ni olùtẹ̀lé ta gbàlérò nínú ìdájọ́ tí ò ní wá sítọ̀ nínú kò ní alàgàtà kankan orí kò ní wá sítọ̀ mẹ́fà wa ni wọ́n jẹ́ ọ̀kan bẹ́ẹ̀ tó ń pè ní bádàlùkùlì nínàlùkùlì bádàlùkùlì nínàlùkùlì ẹlẹ́yà áfùlì alọ́sọ pé àkàràmọ́tún Ìjáde wí gbogbo àwọn lábákèké báyọ̀ fún yín ni ọ̀rọ̀. Àlè àbà, wọ́n pọ́n bàbá lé, wàlè wá ládà àtọmọ. Àlè àbà, ó jẹ́ mọ̀ fún olùdarí. Wáwù yìí wáwù làásì. Àlè wá ládà yìí, òun jẹ́ táàbì ọ̀nlé ni màá tó fọ́kùnrin náà ní màǹsù. Ó ti yẹ ibẹ̀ ni. Àwọn a ní kan tó ń pè ní bádàlùl kulli min kulli jíjàrọ̀ gbogbogbò nú gbogbogbò ọ̀yá wà táàbí ọ̀nà mọ́kànlá bí ọ̀rọ̀ ọba dídà àti wí ọ sọ pé mọ̀fáàzàn àdá ikọ̀ inna lil muttaqina mọ̀fáàzà ń bẹ fún àwọn tó páyọ̀ lọ́wọ́ mọ̀fáàzà lèrè ń jẹ́ wọ́n rẹ̀ pé àdá ikọ̀ هذا الكل من الكل مفازة رنجة بعض الله إيه وضعفه كمان أتي مفازة أتي حدائق بدل من مفاز بدل والمبدل منه كن البدل كن مبدل منه من بدل مفازة بدل الكل حدائق بدل الكل àwọn akutẹ hàdá àbí mọ̀fáàzù. mọ̀fáàzù ni ha. wọ́n bá dẹ́dọ̀ wá ní hàdá ikọ́. ọ̀rọ̀ rẹ̀ dídé. ọyọ èwo ni bádàlú kúlè abẹ́ èwo ni àlùbádàlú wà ní mú balùmínì. hàdá ikọ̀ hàdá ikọ̀. àwọn oníkíni. àwọn oníbádàlú hàdá ikọ̀ yìí ni bádàlú eléyìí ni mọ́búdálò míníhù ohun tá a pààrọ̀ nǹkan nínú rẹ̀. àti eléyìí tábì ọ̀hún lè mọ̀nsóòb ẹ̀pẹ̀ ní bádálì tẹ́ẹ̀tì gbá mi níìsì àhá mọ̀nsóòb tàbí ẹ̀kọ́ tábì ọ̀hún lè mọ́búdálì míníhù ó dé bẹ́ẹ̀ eléyìí ni bádálì eléyìí ni mọ́búdálì míníhù ìnà lè lè mọ́tàkì ìdàmà fàáza ìsmù ìnà ní tòótọ́ lẹ́ẹ̀kan náà jẹ́ mọ́búdálì míníhù àdáyé tàbí wá jẹ́ àdáyé eléyìí gba nẹ́sà eléyìí náà gba nẹ́sà lọ́la jẹ́ ọlọ́fà lọ́gbà rúfà eléyìí náà gbà àwọn ajẹ́ kẹsàn lọ́gbà kẹsàn eléyìí náà gbà. èkejì ọbaàdì mọ́ni ìtàtọ́ à ilé ìhì sẹ̀bí ìlà káà dùnìyà ṣùgbọ́n mi ò máa pẹ̀rẹ̀ ní ìwà fún wa bí ká sọ wọ́n jẹ búrẹ́dì. ní sísàwó kí ni ìtumọ̀ rẹ̀ ẹ̀dánilóhùn búrẹ́dì ní sísàwó ìlàjì rẹ̀ sọ nínú bí ní sísàwó yìí bí mo ti jàrọ rẹ̀ àgbàjálà rẹ̀ nù rọ̀gì ọdún mo lè wí rúbà sí mo lè wí sólùkà sí wílé ẹ̀fẹ́ ni mọ̀ fún wọn ló ń gbé ẹ̀fẹ́ ní sàwé ní bàdàn ó ti ń sin mọ̀nsóòf wà láwọn tó náà sì lọ́wọ́ mọ̀tọ́fà ààyè mọ̀tọ́fà ilé àkálítù rọ̀ jífà mo jẹ búrẹ́dì ọwá ní ọ̀hún kẹsẹ̀ gbogbo búrẹ́dì ní sífà hù ìlàjì mọ̀ ni mo jẹ ọyà wọ́ṣì mọ̀ ni ọba dẹ́dà ní kìtàlì fi ìjà nínú sùn rọ́jà kí ní sẹ̀yìn ọmọ ìbá ìwọ̀ ọlọ́run ilé ìlàpẹ̀ ní bádálò ìbáàdì ní ìmọ̀fẹ́ kọ́sù ní sì ń pariwo torí ọlọ́run èèyàn ọmọdé yìí náà sí ọ̀nà àti ìyọ́ ní ìtọ̀mọ̀ sí yìí bádálò mi òun ni bádálò ìṣtìmáì ní àti ìyọ́ ní ìtọ̀mọ̀ sẹ́yìn tó bá sọ mo nífẹ̀ẹ́ mùdíọ̀ mọ̀ ń fẹ́rẹ̀ mùdíọ̀ àwọn afẹ́ wí kí ní kàtí èyẹ ò lè yọkó lára mùdíọ̀ ọwá ní kàlámọ̀hù ọ̀rọ̀ rẹ̀ fẹ́lì yọ ọ̀rọ̀ kó lára ẹ̀dá mi lóhùn ó sì jẹ́ nìyẹn bíkan wí kàlámọ̀ o lè wí kólkọ̀hù o lè wí dọ́híkọ̀hù o lè wí mọ́ṣíyàhù tó ṣígbòlì mo di ìrọ̀ mo nífẹ̀ẹ́ mo di ìrọ̀ àwọn ìgbésẹ̀ gbogbo ara rẹ̀ ni mo nífẹ̀ẹ́ tó tó kójọ sára rẹ̀ kan nínú tó kójọ sára rẹ̀ wọ́n ní kí ni o àwọn ní kàlámọ̀ o eléyìí bàdàlù bọ́ọ̀sì rí ni ọwà ní mansub wà láwọn náà sí ìlúkátà wà hùwà mudaf ha yẹn jẹ́ kí ni ọ. ọ ó ní lọ́dà lómi tún bí ká ní wà ìṣẹ̀rọ̀ tí ń ní wọ̀rọ̀lẹ̀ tí ń wọ́n ní sí àbí wọ́n máa ń kọ́ ọ̀pọ̀ sí wọn. ìṣẹ̀rọ̀ òun ni pé ìtìmọ̀ lómi ìlú mọ̀ mí mọ̀ fẹ́ lò galat district ní siad ìgbàgbé bí àpẹẹrẹ. àsọdọ́tù bìdí rìhámín bí nàìjíríà. ó wùlẹ̀ pé mẹ́fà ni ní ẹgbẹ́ parí ẹ̀sìn náà ni gbádálò alọ́gálà gbádálò lọ́gálà bí irú àfẹ́rọ́ pé tasọ dákòtò bèbè ìgbàgbé gbégi sọ wípé fàrà fàrà alìkẹ́líbú alìhìmáàrù nítorí bí ọ̀pá ọkùn ọ́ra wọn lówó ẹ̀kí lọ fẹ́ mọ̀ ń bẹ̀ sọ ní ojú òye ọ̀mọ́ ni mú <laughs> tó bá yé mi bá sọ la ilaha illallah ní ìsúnmọ̀ òhìbò yìí wọ́n nífẹ̀ẹ́ kálọ́wà nífẹ̀ẹ́ la hawla wala quwwata Tí wọ́n bá sọ pé mò nífẹ̀ẹ́ ọ̀rọ̀ mélòó lọ́wọ́ àánú rẹ̀ ẹ̀dá mi lóhùn lédè Yorùbá mm. mo nífẹ̀ẹ́ ọ̀rọ̀ mélòó ní bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ ní àkàmọ̀gá fàájì mo nífẹ̀ẹ́ ọ̀rọ̀ mélòó lọ́wọ́ mẹ́ méjì èmi àti ìfẹ́ tí kìí ṣe fílù ọ̀fẹ́ lè áàkì ajárípọ̀ ọ̀gbọ́n kẹkẹyẹ inú fílù ọ̀fà ìtọ́ bá sọ wípé áàkùlù tọ̀ àmọ́ mò ń jẹun ọ sọ pé ákùlù ó pè ní fílù gùdọ́ríhùn ọ wá sọ pé wọ́n fàáyín lùhù dọ̀mírùgùn kẹsìrù bòjú bá ń tẹ̀sì ní rùhù anẹ̀ ọ bá sọ pé òhìbù méjì ní bẹnu rí báyìí anẹ̀ ń bẹnu rẹ̀ bó ti wáyìí fún ìlíwá ni òhìbù yìí tọ́jọ́ fún ìlì gùdọ́ríhùn anẹ̀ òhìbù àlìmọ̀dírọ̀ anẹ̀ òhìbù àlìmọ̀dírọ̀ tó gbọ́dọ̀ faramọ́ ni dọ̀mírù yẹn ákùlù tọ̀hámọ̀ aṣọ́rọ̀bù lìmọ́ à akitubu dáríta ọmọ ọ̀pọ̀lọ̀ méjì tó wá pé akitubu mọ̀ ń kọ́ èmi mọ̀ ń kọ́ fíìlì àti fáìlì ní mọ́sẹ́ ah! ọ̀nà yíjì gan ni wàlọ́hí láàrin ọ̀gbọ́ ọ̀gbọ́ rí sátúsì rọ́bù rẹ̀ dáta lánàá lábá sọ pé kátàlá dáríta orípọ̀rọ̀ mẹ́ta lọ́bà ọkọ̀ ẹ̀kọ́ ó kọ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ó òun jẹ́ fáyìn ìlú ọ́ wọ́n jẹ́ sí ìlú ẹ̀kọ́ jẹ́ mọ̀ fún olóbí ilé ìnà ìdọ́wà pé òhìbò mọ̀ ń nífẹ̀ èmi ìfẹ́ ẹjẹ́ méjì kàlọ́wà fẹ́rẹ̀ ló jẹ́ bóòdé máa sọ ìrọ́bù nìyẹn yóò bá lọ́ máa fi gbé ìrọ́bù kalẹ̀ mọ̀ ń nífẹ̀ èmi ìfẹ́ fẹ́yìn lóní ó nífẹ̀ èmi wá nífẹ̀ fáyìn lóní ni kàlọ́wà nífẹ̀ àlùmọ̀díràn ọ̀fún lórí yìí ẹ̀mọ́ kí rárá rárá wàlúwàṣì rárá ni ọ ẹ̀mọ́ kí rárá rárá tó bá gbogbo nǹkan ẹ̀kọ́ kí lówì mọ̀ ń kọ ẹ̀kọ́ kò ní sẹ̀wé aná ẹ̀bọ́ ló ti rí àwọn tó pa gẹ́gẹ́ nìyẹn àdáhùwà sábà wá sí jìnnàjìnnà yìí tó dálàtù yẹn àwọn ni wọ́n ń pè ọmọ ní ìdílábà tí nìṣíyà ní àpẹẹrẹ tó wà nù tí a ní tọkọ dákútú dìrìhàmín dìnàrì mo ṣe sàárà pẹ̀lú dìrìhàm ọmọ tó ń sọmọ ní ọba tó ní dìnàrì tí wọ́n ni pé mo ṣe mistake mo ti yé ọ̀ ìwé lè yán àmúnú méjèèjì ìtọ́kẹ́ mo ní bí kọ́sídì àti bí hásábì kọ́sídì awẹ́l kọ̀sìtàní ó di pẹ́ndì ohun tó bá gbà lérò lákọ̀ọ́kọ́ àti kejì àtẹ́lẹ̀ kejì lọ́gbà lérò ní sábàkọ̀ lè sán ahun rẹ̀ bá gbáwájú awele awel alakọkọ ọtọ ayé alakọkọ ajásíkè mistake yóò ṣe kí ni ó ló fojú hàn gbà so subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk